àwùzùbíláì mi lè ṣe tán rọjí bisimilahi rahman rahim asalaamu alaykum ṣàlàáfíà ni mo bá yín please continue to subscribe ilé ayé yìí ò le ilé ayé yìí ò le ilé ayé yìí ò le bẹ́ẹ̀ ṣe mú ni ilé ayé yìí ò le ẹ̀yin tèmi àdúráìsì kékeré ni mo wá mú wá fún àwọn ti tèmi tóbìnrin ẹ̀ẹ́n mo mo ẹ abẹ́ mi ṣí ẹnu kọlẹ̀ ó jẹ ó dẹnu lẹ̀ ni abẹ́ mi ò fún pọ̀ ni ọkọ mi ń complain nǹkan tẹ́ ẹ máa lò ó wà lọ́wọ́ yín nǹkan tẹ́ ẹ máa lò ó wà lọ́wọ́ yín nǹkan kékeré ló wà lọ́wọ́ yín tí ó yé yín ẹ jẹ́ kí n kọ́ yín àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ kí n kóbìnrin ẹ mo fẹ́ kíkí ní mo fẹ́ kó panu dé ni mo fẹ́ kó fún pọ̀ ni ṣé bẹ́ẹ̀ mọ kànáfùrù ẹ̀tàn kànáfùrù yes yes it's not even a new thing gbogbo yín náà lẹ mọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n tún bá yín sọ again ẹ̀tẹ́ kẹgbẹ́ mọ kànáfùrù ẹ̀tàn kànáfùrù sínú omi fún like a day or two days ẹ dẹ̀ máa fi ṣe sẹ́ríkì sẹ́ríkì in the mean in, the sense that ẹ máa ẹ fi máa tamba ẹ fi tàǹbà like twice a day ṣó yẹ yín láàárọ̀ àti nírọ̀lẹ́ lẹ́yìn tó bá dẹ̀ rí pé o ti fẹ́ retire to the bed lálẹ́ tó dẹ̀ fi pé balẹ̀lẹ̀ wà nílé níwọ tó ń complain o because èmi ò mọ̀ kan èmi ò mi i'm not a fan of pé ká ẹ kíní kankan mọ̀ fi kan mọ̀ táìtì ah, ìgbà wo ni ò ní ìgbà wo ni ò ní táìtì nígbà tí gbogbo ẹ bá tó bá kóra jọ after after tí gbogbo ẹ bá tó bá bẹ tán so bẹ́ẹ̀ ìwọ tó bá ní oore ọ̀ tó bá fẹ́ bẹ́ẹ̀ kànáfùrù omi kànáfùrù mọ̀ fi tàǹbà twice a day ìjọ tó bá mọ̀ pálájì fẹ́ wálé ṣóyè ọkọ àtìyàwó lèmi appoint by tó ń kọ́ tó mọ̀ pálájì fẹ́ wálé ó dẹ̀ desire pé kíbẹ̀ yẹn kó <laughs> ẹni ìlẹ́kù appoint by two glass yìí <laughs> ọlọ́ọ̀bà mi dúpẹ́ fún yín. <laughs> màmí dúpẹ́ mi so the ọ̀pá alájì fẹ́ wálé you understand ọ̀pá alájì that ọ̀dẹ̀ tí ó wù ẹ̀ ó ti wẹ̀ ní that time lálẹ́ yẹn wàá dẹ̀ fi omi kànáà fún yẹn wàá dẹ̀ fi tàǹbà ó ti tán then wàá wá ṣe kan again wàá ṣe omi kànáà fún yẹn wàá fi sí inú bọ́tù inú bọ́tù ọ̀ inú rọ́bà ṣó yẹ wàá wá fi kànáà fún bíi like omi méjì ká sọ pé fifty fifty naira méjì ṣóyẹ wàá fi sí i ó dẹ́sí àbùdá kànáfùrù àtún káì ó dàbí mi ní kànáfùrù fún náà wàá mú kànáfùrù yẹn ṣóyẹ wàá fi sínú omi bíi méjì oní fifty tó bá ti lọ sọ́jà fifty naira kó ra oní hundred naira dá sínú omi kó wàá mú káfúrà káfúrà yẹn máa fún ní nine states saints wàá mú káfúrà méjì wàá jù sínú ẹ̀ wàá máa mú kí ni ìyẹn ṣe ìyẹn máa fọ gbogbo ìdọ̀tí is good for a kind of infection náà yeah, is good for infection and ó máa máa tight inú yẹn láti inú máa máa tight ara láti inú ìwọ tó bá desire rẹ ni mo ń sọ o ìwọ tó bá desire rẹ ṣóyẹ yín bẹ̀yìn so there's another thing again ṣé ẹ rí nǹkan tá à ń pè ní honey ó ṣe kókó ṣe pàtàkì ìwọ again ẹ mọ̀ pé mo ti ṣe fídíò kan tí mo sọ pé kẹ́ ẹ máa mu fruit ṣóyẹ yín honey ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ̀rọ a máa tọ́ sẹ́nu díẹ̀díẹ̀ nǹkan tẹ́yẹ bá jẹ kí ló ń ṣe òun lẹ́yẹ ń gbé fò ṣóyé yín so ẹ̀yin ọkùnrin mo ń sọ fún yín ni o ẹ̀yin tẹ́ bá sọ pé on point by two mi ti lówó ra àwọn ọjà alálùbáríkà o tó ń ṣẹ́wọ̀n àwọn èèyàn lálálùbáríkà mi ti ráyè rà o ṣe bí ẹ̀yin ọkùnrin àti obìnrin ẹ lè lo kínní natural àdódùn nìyẹn natural àdódùn especially àwọn tó àwọn àwọn èèyàn míì mọ̀ ṣé ẹ rí domino tá à ń pè ní date ṣé ẹ rí àgbọn ṣé ẹ rí àgbọn tẹ bá ń jẹ natural àdódùn tẹ ẹ ṣe àdódùn dẹrùbàyàn dẹrùbàyàn eh eh natural àdódùn yẹn àgbọn kokonọ́ọ̀tì ẹbí ọmọ kokonọ́ọ̀tì àgbọn ẹ̀hẹ́n èyí oní white yẹn ẹ̀ jẹ́ papọ̀ mọ́ domino that is all ẹni tí a bá dẹ̀ lè ṣe akatiyan fúru ẹ̀ júùsì aya àti domino àti ah, ààrẹ àti dankeli that is potato sweet potato tẹ́ fi ṣe fruit tẹ́ fi ṣe juice sorry juice no problem ìwọ tó bá lè fi ṣe juice you understand just date àti coconut natural food àdòdùn òun nìyẹn fàkásí that is all torí on point by two làwọn akọ mo ti gbẹ ni kò dùn mọ́ mi mọ́ ni ó ṣe bí iṣu ni natural one nìyẹn natural one nìyẹn èyí tó bá wá lọ ẹ lọ further tó bá fẹ́ fẹ́ ṣe juice juice ẹ wá wá tiger nut ẹ wá dobino ẹ wá àgbọn ẹ wá sweet potato ṣó yẹ yín òun lẹ máa lọ lọ̀pọ̀ ẹ máa fi ṣe kíni ẹ máa filter ẹ ẹ máa fi ṣe juice ẹ máa gbé sínú eh, fridge ó máa ó máa chill but the best thing òun ni pé kó wà nínú fridge tó bá ti di pé kò sínú fridge mọ́ ó máa bàjẹ́ kò fara kò ná kò ní àyà àti kò ní ara gba à ń gbé kalẹ̀ ó ń gbóná ó ń wọ̀m wọ̀m kò fẹ́ ó fẹ́ tútù ìwọ́n tó bá dẹ̀ mọ̀ pé ò ní fridge wá ice block jí sínú ẹ̀ ìwọ tó bá mọ̀ pé ò ní ice block kí ló fẹ́ ṣe mojito fẹ́ mu kó fáwọn yòókù ní kó fáwọn èèyàn ní yòókù kó kó discard yòókù discard ẹ̀ kó fẹ́ kó fi ń kalẹ̀ títí dijọ́ kejì bẹ́ẹ̀ tó bá ní fridge it can stay like a week sef wàá kàn ra mọ yọ nǹkan ẹ mu ni wàá dẹ̀ mọ gbádùn ìbálòpọ̀ wọ àti ìyàwó rẹ ìyàwó rẹ lè mú bẹ́ẹ̀ àwọn ọmọ gan mu láìsí kankan bẹ́ẹ̀ tí ọkọ àtìyàwó bá mú ọ́ọ́. Ah! ṣé bí mo ṣe ṣe ọkọ ìyàwó bá mu ṣe bá ń gbọ́ ibi ni máa kú sí ibi ni máa kú sí mo ń tí ìjọkọ àtìyàwó ni please ló ní jẹ́ kí n lẹ̀gùn wá torí bí mo ṣe lẹ̀gùn yìí mi ìran yín mi ìran yẹn kankan ṣé wọn á gbọ́ aláàjì dákun aláàjì àdákun aláàjì ó ń dùn mí ó ń dùn mí ni o ó ń dùn mọ́ mi ni o so tí màá yọ gíláàsì lójú tí bá yọ lójú ẹ̀ nímọ̀ pé so this is on point by two using my words for this bye for now.